òun náà tó lọ kọ́ wa ní ẹ̀kọ́ ìlànà táwọn àwọn ìpè ìlànà yàtọ̀ gédégédé dínú wákàtí ni òun ní ẹ̀sìn tó dúró láàrin àwọn ìtúsí kọ́ wa ní àwọn ẹ̀kọ́ ẹ̀sìn. عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال إذا أتت أحدكم فليقل الحمد لله وليقل له تقول أو صاحبه يا يرحمك الله فإذا قال له يا يرحمك الله فليقل يهديكم الله ونعم حاله متفق عليه حديث البخاري أقول لك gẹ́gẹ́ bí mùsùlùmí tó yẹ kó wà lára ẹni tó sì yẹ ká wọn nípa àwọn ọ̀rọ̀ wa. àwọn àbúrò náà ní ojúṣe ọlọ́run tó ọlọ́run ọlọ́run tó mọ̀ gbà ó sọ fún wa pé ìdá àtọ̀tọ̀ àdókò nígbà tí ẹnì kọ̀ọ̀kan tó bá sí ẹ̀rí bẹ́ẹ̀ bá sí ẹ̀rọ láwọn sọ ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá sí kí ni nǹkan tó yẹ kéèyàn ṣe fàlìyàkó àlàkà yá sọ wípé ọ̀pẹ ló fún ọ lọ abẹ́rẹ́ yá sọ fún ọ lọ. tó wá sọ fún ọ lọ ìwọ ló wà ní ẹgbẹ́ tó sọ fún ọ lọ náà ìwọ náà gẹ́gẹ́ bí mùsùlùmí ọmọ ìyá rẹ mùsùlùmí sí ọwọ́ àti wípé àlùfáà kò nígbà wọn náà sọ wà lẹ́gbẹ̀ẹ́ ìwọ náà ní oṣù tí bẹ́ẹ̀ oṣù pẹ̀lú ẹ̀ ó sì fún àwọn ọkọ ẹnu àwọn èèyàn bẹ́ẹ̀ bá fún àwọn agbọ́rọ̀ wọ́n kẹ́rù mùsùlùmí sọ́ọ̀lù kọ́lé ẹ̀kọ́ sọ ìsìláàmù ti kọ́ ẹ̀ nígbà tó wù. bábẹ́lẹ́bà àwọn haúsá ní àwọn méjèèjì tí ó ti ọ̀bá yé nu aláàánú báríkà abẹ́lẹ̀ àwọn báríkà ẹ̀lú dáhùn mẹ́tàbà fún wa ní alábàríkà lára wọ́n àwọn àwọn gbọ́ létí mi dáadáa ní ìdáwọ́ islam ti kọ́ wa ní báyìí nígbà tí a bá fún mùsùlùmí tó wà lẹ́gbẹ̀rẹ̀ náà ti kọ́ wọn náà ní ìgbà tí wọ́n lò wí. kí ni wà ọ wà pé yàrá ọlọ́run kò bá ń o ọlọ́run kò bá ń islam àdúrà nìyẹn ẹnìkan sí ọ̀sán àdúrà kan òun ti

nítorí sọ̀rọ̀ lè ṣe àlàyé òkè ìgbà àtúntò fọlọ́wọ́ ilé rí ti dín. ẹ̀rọ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà kílẹ̀ tó ń bá àwọn ọ̀rọ̀ pé yẹ̀rẹ̀ bá kàn nítorí tó pọ̀ nítorí yẹn náà lè kọ́ ni lẹ́nu tí ò bá ti rẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ nítorí tó pọ̀ ẹ̀rọ bá ti kẹ́kọ̀ọ́ àtúntò ìgbà ìgbà lẹ́nu rẹ̀ ẹ̀rọ tó wà yàrá káwọn kà lọ. ìtumọ̀ ẹ̀ náà yẹn tó ń bá wa fa àwọn rẹ̀ o. ẹni tó ń sèyí ń wá dá nǹkan ní ìpadà tó tọ̀ pé yàrá bí kò mọ̀ lọ. àwọn ọ̀rọ̀ àti àwọn ọ̀rọ̀ náà wọ́n wà tó àbájáde àjọ àbá wa. ẹ wà tó àbá. wọ́n yóò fi tó báyà lẹ́nu. kọ́ọ̀ wọn kò máa bá tó báyà tiẹ̀ náà. bẹ́ẹ̀ yàrá bí kò mọ̀ lọ. ọlọ́run bá sọ̀rọ̀ náà الكافر الإسلام ẹgbẹ́ àwọn ọmọ ilé ìtẹ́sí bá sọ́ọ̀nù kẹlẹ́ bá wọ́n bá lọ́wọ́ tó káàdì ọ̀sán ìjọba náà rẹ̀ ṣùgbọ́n bàtí wọ́n ti wọ́n wọ́n wà láàbùrù náà tó bá tó ń sọ́ọ̀nù àbí tó bá tó ń gbé yàrá àwọn ọmọ lọ owó tuntun lágbo àwọn òyìnbó rà yàrá ìtumọ̀ lọ ọlọ́run àti àmàlẹ́yìn náà wò títí bá ti kéde tó bá ti gbá yàrá ìtumọ̀ náà ṣe. bẹ́ẹ̀ ẹ gbàdúrà. ìgbà yẹn tí màláìka bá kó sẹ́ńtà yẹn náà gbàdúrà bá gbà ó kàn jẹ́ ní ìmọ̀nà láyé nìyẹn. gbogbo àlámà rẹ̀ bá bá fẹ́ gbèsè sí ọ̀gá yóò mọ̀ sí déédéé nì tó ló ti fẹ́ náà kọ́ ọ̀kọ́ tó kí fọ́nrán mọ̀ àbí ìlànà ọlọ́ọ̀ ìwà àgbà yàrá. eléyìí mọ̀ wípé Islam ẹ̀sìn pé ẹ̀yin lọ́wọ́ bẹ́ẹ̀ ló ń lámà dájú kí ni kìlọ̀ ilé àkọlù mọ́ báwo ni bẹ́ẹ̀ lọ́wọ́ bá ti sábà tó ní ìlà àmọ́ ètò tó kìlọ̀ àwọn ọ̀ṣọ́ lọ́kà kò sí ètò gán láyé ìgbà wọn ní kí ìdájú. Mo bá wọ́n wá pé àti sọ lórí ẹ̀ torí ìdílé ìtawà bàtà ní ìkálágbóyè nípa tí ẹ̀sìn wa sọ abẹ́rẹ́ àkàtà náà rẹ̀ tọ́lá tó sàkọ́ ní àgbẹ̀lú islam tọ́lá tó sì jẹ́ kí lílo rẹ̀ ìtàn ọjà ní ìrọ̀lẹ́ wa wọ́n sọ̀rọ̀ mọ́ wa àti muhammad wa aláàbí wa àbàkàbí ìfẹ́fẹ́ sálàmù àwọn ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àti